والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته inú nǹkan tó wọ́pọ̀ tó máa ń ṣẹlẹ̀ ní àwùjọ wa náà ní kó jẹ́ nígbà tó ti mọ̀ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ islam wa ó fi hàn wá nínú apá kan nínú àwọn ayàtà ké wípé nígbà tó bá sú ọ tí kò wù ọ láti ṣẹ́kù pẹ̀lú obìnrin má nípò ọkọ kọ́ọ́lẹ̀ jẹ́ kó máa lọ lọ tiẹ̀ nítorí pé ẹni táwọn ń kórira ẹni tó ti rùn sí wa. Si ẹni táwọn ọ̀fẹ́ rí má náà lẹ́lòmí ó rí tó wọ́n máa sọ pé òun lè kú nítorí ẹ̀ òun ti nífẹ̀ẹ́ rẹ̀ jù òun tiẹ̀ máa títí ṣe ń ṣeun látìgbà tó ń ti rí i tẹ́bá wá ní kí wò ó dì í mú ní dídì mú ìnínilára dídì mú tó lè mú kí ìgbésí ayé kọ́ wá sópin lójijì kí wọn láǹfààní tí ìwọ fẹ́ ṣe ń bẹ kí láǹfààní tóbìnrin náà fẹ́ ṣe ń bẹ túlẹ̀ jẹ́ kó máa lọ. wọ́n á ní ẹ nítorí pé tó bá fílẹ̀ tó ní kó máa lọ bá ẹlòmíì ọ̀fẹ́ á tẹ́lẹ̀ ńkọ́ ebi wọn náà fẹ́ lómi. Islam ò fara mọ́ kí wọ́n jẹ́ sábàbí ikú ẹnìkan ẹni táwọ̀ bá fẹ́ mọ́ ẹjọ́ jọ́ mọ́ lọ ẹlòmíì náà ẹ má bàgbé sí ayé aláyé jẹ́ nítorí ayé tìyín. ó ní ẹ tí nǹkan bá sọnù lọ́wọ́ èèyàn ṣé gbogbo èèyàn náà lọ́wọ́ ayẹ ká kórè he kí ni wọ́n ń wo ọ̀ràn tó fi sọnù eléyìí ò sì ṣàdédé sọnù ìwọ lọ sọnù ọmọ àmà sọnù ẹlòmíì wàá mú inú wa bí ọ ó dájú pọ̀ gbádùn má bàtà ọmọ ọlọ́mọ jẹ́ o má sọ gbèsè ayé ọmọ ọlọ́mọ má sọ di oríṣi mi obìnrin mi wà ń lé ọkọ tó ti ya wèrè mọ́kọ lọ́wọ́ látàrí pọkọ lọ́sọ di wèrè ọjọ́ kọ fún lódodo ó sì túlẹ̀ kó jẹ́ kó máa lọ kí ni wàhálà a sì mọ nínú àṣà àti ṣe wa náà gbà mí fáwọn obìnrin yìí báyìí kílé ọkọ náà bá ti sú àwọn náà táwọn wò pa àwọn ọ̀fẹ́ sẹ́kùn bẹ́ẹ̀ ma wọ́n máa lọ jáwé ni wọ́n lọ sí kóòtù baálẹ̀ wọ́n lọ jáwé wọ́n ní àwọn ọ̀fẹ́ jẹ́yàwó fọkọ mọ́ àwọn míì àwọn lọ sí kóòtù tí èsì tàtà magistrate court wọ́n làwọn lọ jáwé wípé àwọn ọ̀fẹ́ jẹ́yàwó fọ́kọ mọ́ nígbà tó sì ṣe pé ọmọ pé ńgbà tẹ fẹ́ra pẹ̀lú ọkọ kì í ṣe kóòtù yẹn lẹ ti so ìdí o kì í ṣe ti magistrate bẹ́ẹ̀ ni kì í ṣe tàṣà ilẹ̀ ti so igi jẹ́jẹ́jẹ́jẹ́ lọ lọ gbé àwọn àfáà kan ẹni kí wọ́n bá ń so igi nílànà ẹ̀sìn Islam báwo lọ ló ṣe wá jẹ́ ńgbà tí wọ́n fẹ́ jẹ́yàwó máa jáde kóòtù tí ó kàn án báwo lẹ ti fẹ́ra yín yóò àmọ́ já igi kí gbogbo kóòtù ọlọ́mọ láyé yìí ike gbogbo kóòtù tọ́mọ èèyàn dálẹ̀ tí wọ́n ti ń ṣèdájọ́ tí èsì pẹ̀lú òfin Allah kò sí kóòtù náà bó ṣe lè tóbi tó kò sí bó ṣe lè ga tó kò sí bẹ́ẹ̀ ṣe lè fún lágbára tó tó lè já igi kan tẹ́sí Islam so ọ̀ ń tan rẹ̀ dànù bẹ́ẹ̀ lófin Allah sọ torí ẹ̀ tó bá lọ kóòtù baálẹ̀ tí wọ́n láwọn bọ́ já igi kan wọn ò rí nǹkan kan já tó bá lọ magistrate court tó bá láwọn já yigi, wọn ò rí nǹkan kan já kọ́lá kọ́ lọ supreme court kò lè rí nǹkan kan já nítorí pé islam supreme kọjá gbogbo anything torí ẹ̀ tí ò bá jọ́nà islam igi ò lè já ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tàtàrà ìmọ̀kan wọ́n ń jẹ́yàwó fọkùnrin méjì lẹ́ẹ̀kan náà torí pọ́kọ alákọ̀ọ́kọ́ kọ́ lẹ̀ ìwọ jáwé ìranù otu tún wá lọ lọkọ míì ẹ rí i pé lákòókò kan náà ó ti di ìyàwó èèyàn méjì ó wá lè jẹ́ ìyàwó méjì ń ṣe zìnà ọ̀kan wọn lọkọ rẹ èkejì ńkọ́ àlè rẹ ni torí délé àwọn obìnrin tí irú bá ti símá lórí tí wọ́n jáwọ́ ńbẹ̀ o zìnà ẹyọ kan ó kó bá ní ni zìnà ọ̀pọ̀lọpọ̀ ìwọ ọkùnrin tó bá sì rí i pé ọ wọn ni ìyàwó ti kókó lọ́dọ̀ rẹ̀ ó lòun lọ jáwé ranù ó ti ti lọ ọlọ́kọ̀ òfò ó tètè sọ pé wọ́n ọ̀fẹ́ má torófin ṣẹ̀rí àsọ pé ìyàwó rẹ̀ sì ni nítorí pé wọ́n ọ̀kọ́lẹ̀ tó bá wá fi lè lọ bẹ́ẹ̀ tí ń lọ bọ́kùnrin ní ìgbé a pé ìwọ lọ́kọ tó dẹjúlẹ̀ tó ń wo ìyàwó rẹ̀ rántí ń ṣe zìnà tó rí nǹkan kan ṣe sí òní wàlìjẹ̀nà ó léwu púpọ̀ ẹ̀rẹ́ lómi ìgbà tó ṣe pé wọn ò mẹ̀sìn yóò tún máa sọ pé eh, ó ti kó tọkùnrin mi lọ kí á lẹ ṣe sí kí ni kí ṣe sí à ó tètè kọ́ lẹ̀ ni nítorí tó bá ti lè gbọ́ báyìí ó sọ pé ìwọ ọ̀fẹ́ má ó sì di oyè nítorí kọ́ mọ́ bàá jẹ́ pé lábẹ́ àkọọ́lẹ̀ ẹlẹ́dàá wa òun wo ìyàwó rẹ̀ ń ran ìyàwó rẹ̀ ń ṣe zina kò rí nǹkan kan ṣe sí i báwo wá lobìnrin ó ṣèṣe ilé ọkọ ti sú ọkọ ọkọ báwo ni ó ti ṣèṣe olúwa tún ṣàlàyé fún wa nínú apá kan nínú àyàtàkè ó ní tóbìnrin tó bá ti rí i pé ìgbépọ̀ òun pẹ̀lú ọkùnrin kan rọrùn mọ́ òun ò lè gbé bẹ́ẹ̀ kó wọn má ṣe kò burúkọ rárá yọ bọ ọkọ dànù kúrò lọ́rùn rẹ̀ ni ìwọ ọkọ òun fẹ́ dànù òun fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ mọ́ olúwa wa ni yọ sanwó rà padà èyí tó kéré jù òun náà ní sọdá àpé tọkọ fún tọkọ fífẹ́ yóò dá padà fọ́kọ tó bá ti dá padà fọ́kọ tọkọ bá gbà á ajẹpọ ti bọ́ra rẹ̀ kó lọ́rùn ọkọ nù sẹ́wọ̀n kí tó bá kọ́kọ́ lọ́kọ ìyàwó àní yóò jókòó ṣe nǹkan oṣù mẹ́ta kó tó lọ tó bá yẹ kóbìnrin lọ́wọ́ á bọ́ ọkọ dànù ńkọ́ tọkọ sì gbà á nǹkan oṣù ẹyọ kan ni ìyàtọ̀ tó wá wà láàrin wọn òní pé ńgbà tọkùnrin bá kọ ìyàwó lásìkò tí ń ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìgbàláyè wà fún ipe kọ́ sọ pé ń dá padà tó bá sì sọ pé ń dá padà obìnrin ò lè sọ wípé ìgbà ó dìgbà mo bá bi bàbá mi ó dìgbà mo bá bi ìyá mi gbogbo ẹ̀ gbogbo bí wọ́n bò bí wọ́n irọ́ lásán kò nítumọ̀ tọkùnrin bá ti lè sọ jáde kó ń dá padà ó dá padà náà ṣùgbọ́n o mẹ́ta péré lolúwa fún ọ tó fi lè kọ obìnrin sílẹ̀ níjọ́ tó ti kọ́ńtà lákọ̀ọ́kọ́ kò tí ì parí ìdá rẹ̀ lọ́wọ́ àsọpọ̀ dá padà àsọpọ̀ orí dá padà ṣùgbọ́n ti di mẹ́ta dín kan okùn méjì bẹ́ẹ̀ ni tó bá pé kíkọ́ lẹ́ẹ̀lẹ́ẹ̀kejì ni tí ò bá tí ì parí nǹkan oṣù rẹ̀ yun tó bá sọpọ̀ dá padà àjẹ́ pé ó ti di mẹ́ta dín méjì okùn kan níjọ́ tó bá ti wá kọ́ lẹ́lẹ́kẹta o kò lè jẹ́yàwó rẹ̀ máa o ó dìgbà tó bá lọ́kọ mi èyí sì ṣe pé ọ lọ́kọ mi wọ́n bọ̀ fẹ́ kọ́ lẹ̀ àwọn náà jọ máa gbé wọn lọ láì títàrin wọn náà bá ṣẹlẹ̀ lọ́kọ kọ́ lẹ̀ lẹ́yìn bí ọdún mẹ́wàá lẹ́yìn bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ pàdé lára dá lọ́wọ́ sọ pé báwo ni mo ná làáfíà ni ó tójọ́ mẹ́ta ó lóun ọ̀lọ́kọ mọ́ báyìí tọ́ wa lọ fẹ́ tẹ amọ̀kútọ́ má sọ pé akọ̀wọ̀ sí jura wa lọ ìyàwó rẹ ti lọ sọdún mẹ́wàá níbì o tún wá lọ fẹ́ fẹ́ padà èéfì kankan séèyàn bẹ́ẹ̀ ni wa lọ ni kankan séèyàn sọ nígbà tó olúwa ọ̀fẹ́ ìyàwó ló fi rin èèyàn lọ́kàn pé kíni kíni kíni kí ló tún fẹ́ wà ní wúrà mójútó pàǹdà eléyìí túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ mójútó lé rẹ̀ tóbìnrin kọ́ máa lọ lọ rẹ̀ sọdá àpítọ́ wa dà padà òfin ìṣẹ̀lẹ̀ à ń sọ wípé gbogbo ń tí ẹ̀ ń náyùn tóbìnrin fi di pọ́ wádọ̀ yín sọdá àkínà ni wọ́n ní ẹ̀sán iye báyìí sọdá àkífóbìnrin ẹ kò suwa ẹ kò kíní kan kọ ẹ̀bùn fún mọ̀lẹ́bí ẹ̀bùn fún mọ̀lẹ́bí náà sọdá àkínà níjọ́ tóbìnrin bá ń lọ gbogbo sùn ní ọ̀dà padà tẹ máa sọ pé five thousand lásán five thousand rẹ ni five thousand kọ́ iṣu ọgọ́rùn-ún débẹ̀ máa kọ́ńjọ́n ẹ̀ ń sọ pé sùn ogójì àbí bẹ́ẹ̀ kọ́ ni ọkùnrin tí wọ́n pé tó bá dín márùn kọ́ láéláé òbúrú ẹ̀sán ogójì sùn padà títí tọ́mọ yín náà fi ṣe kí ni tó fi máa lọ lọ́rẹ̀ torí ẹ̀ ẹ̀rí kẹ́sìn Islam ó to ètò báwọn yóò ti lè gbé lálàáfíà ó dínà ká ṣètọ́ ni ọ̀rá ìwọ àárín ọkọ àtìyàwó tó bá ti wá rí i pé iná wọ̀ mọ́ kò sí wàhálà nínú kí wọ́n kọ́ lẹ̀ àbí kò wọ́n ṣe kí ni kọ́ bọ́ọ̀dà nù wọ́n bá sì bọ́ọ̀dà nù òun náà ti lọ́nu ṣùgbọ́n tí òun bá bọ ọ̀dànù ẹnu rẹ ọ̀ràn láti sọpọ ọ̀dà padà tóró ti lágbára sẹ́wọ̀n pé ti kíkọ́ ọlẹ̀ ìwọ́lé sọpọ ọ̀dà padà ti gbígbọ́ ò lágbára rẹ mọ́ òun ló lágbára báyìí ń dákun má ṣe báyìí má lọ má ṣe kínní láàrin ìgbà tí ń ẹyọ kan ò lè padà ọwá ló ń gbà bàbá rẹ̀ wọ́n lọ tún fẹ́ lọ́dọ̀ rẹ̀ àwọn ẹlẹ́rìí ó tún wà ń bẹ̀ ó tún tún sọ̀dá kìíní sàn ṣé bó ti gba ti tẹ́lẹ̀ ó tún sàn sọ̀dá kìíní olú ẹlẹ́dàá kọ́ má dàlẹ́ wa rú kọ́kọ́ wa máa ṣe kọ́ má jẹ́ ká ṣe tọ́ ni ọ̀rá yìí láàrin wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu